kan ò lè gbin kòkó ó fi kàgbàdo ènìyàn ń wojú bẹ́ẹ̀ ọlọ́run ń wọkàn o àṣepé kan ò sí àṣepamọ́ máa ló wà o ènìyàn ń wojú bẹ́ẹ̀ ọlọ́run ń wọkàn o àṣepé kan ò sí àṣepamọ́ máa ló wà o ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ohun ọlọ́run ò bá fẹ́ kò fẹ́ nìyẹn ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ayé ẹ̀ ń gbọ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ohun ọlọ́run ò bá ti fẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni. Oh. Hello. Um, Daddy. Ayé gàtá. Mo rí wípé alálejò ń bí. Àlejò ọmọ nínú ọ̀gbìn gàtá. Daddy, boyfriend. Oh! <laughs> How are you, my dear? Sit down, sit down, sit down. Ah, ah, ah, <laughs> Ọ̀pátá ọ̀nà tó dé ìsìn náà. That's good. Yes, um, what's the name? Um, Tomide tọ́mídé òun ló ń tijú ló ń tijú yìí <laughs> irọ́ dẹ̀ ni ó jẹ́ kí n rántí ìgbà táwa náà wà léwe. mo rántí. ìtúta fẹ́ pa ti mọ̀ ṣùgbọ́n a máa wá pẹ̀lẹ́ kọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ máa pẹ̀lẹ́ kọ̀rọ̀ rárá oh, we are aware of um, everything àwọn agbọ́nlá ní eh. kó sọ fún ẹ kó yọjú. Eh. Ayọ̀túndé. ẹ eh. ẹ ǹjẹ́ ṣé okay i ọmọ ó lè <laughs> i don't know i don't <laughs> that's all right. yes um, ah, omi lẹ fi ń ṣe lálejò ni. eh, òun ló ní omi lòun kọ́kọ́ fẹ́ mu ẹ bọ lágbára Ọlọ́run ó máa jẹun kó tó lọ. that's good yes and by the way she fún mi kàn tiẹ. ó ti wà lókè òun náà ṣẹ̀dí láìpẹ́. kódà kan wà nínú. jẹ́ kó mọ̀ pé mo ti dé let's come lẹ́tà kan òun gangan fúnra ẹ̀ ló máa fa ìyàwó ẹ̀ lé lọ́wọ́ tọ́wọ́ rẹ̀ gbọ́ ẹ̀. láíláí kò lè dáhùn láyé ó lè dáhùn ń gbọ́ wọ́n ní ṣé àyọ̀mídé ti introduce ẹ sí mi. má bínú mi mi ò mọ̀ ọmọ ìyá kan náà ní mo and and mo fẹ́. bẹ́ẹ̀ ni o ṣe sọ̀rọ̀ o mọ̀ o lè mọ ọmọ nígbà tí mo níwà tí ayọ̀mídé tẹ̀ ń kí sí nínú mọ́tò ẹ̀ àbíbẹ̀kọ̀ torí mi tí jìnnìjìnnì bu ẹ̀ oníròṣì yẹn àti wọ ayọ̀mídé ọ̀dàlẹ̀ balẹ̀ lọ lásán lásán yẹn o kàn rí ọkùnrin wọlé o ò mọ ibi tó ti ń bọ̀ o ò mọ ẹni tó wá wá o kàn fọmọ lọ́rùn bí aṣẹ́wó. ẹ sítá mi lájé lájé yín lájé láyé yìí ni mo tún tún sọ fún yín yẹn ẹ má yẹ má pé orí èdè yẹn sí ni mọ kí lẹ bíbá ìpè mí aṣẹ́wó ṣé èmi láṣẹ́wó dàbẹ́ yìí gangan ló níra nù èyí tẹ rí ẹ̀fọn lábàtà tẹ yọ̀bẹ tì í o ẹrù pọ́nmi ló mú yàbí èmi ọkọ lọkọ ẹ wá tèbàtì ẹ ti ẹ pípé ibo nìyàwó ẹ wà o báwo nìyàwó ẹ bí ẹ tọ́ra yín di aṣẹ́wó tẹ́tẹ́ ń kọ bọ̀ sí. wọ́n wá wá ẹgbẹ́ gbogbo ẹni wọ́n fi sọ̀rọ̀ ẹ ẹ wọ́n ṣe wọ́n wá pariwo ẹ̀yà láì ní tùjú méjèèjì ẹ tọ́ra yín di irú ìtọ́ ọkọ̀ kú àbí nítorí ọkùnrin lẹ́jọ́ fẹ́ para yín dànù. wọ́n rò pọ̀ nílẹ̀ ìwé ìwọ ìwọ àbí Ajani Daoje Ajani bá mi mú ọ̀bẹ tí ẹ fi ń gé fúláwà ní gádì yẹn màá gé kíní jàtìjàtì tó wà yìí by the time I finish with you wà wá mọ̀ wípé ò ní yàtọ̀ sí candle you know candle candle tá a mú tá a sọ sínú ààrò ìyá ọlọ́mọdà yes wà á yọ pátápátá ni look at this idiot tó tó tó bá sọ Tọ́mídé Tọ́mídé Tọ́mídé ò gbọ́ mi ní. sir. sà. mo ní ṣé Ayọ̀mídé ti introduce ẹ̀gbọ́n ẹ̀ ṣe fún mi ó ti introduce ẹ̀ sí yes sà mo mo meet wọn ní ìgbà tí wọ́n kọ́kọ́ dé wọ́n tó wọnú ilé lọ mo meet wọn. oh i see i see that's all right. ọmọ ìlú wo wá ni wọ́n. ọmọ Kwara ni mi. Kwara ìlú àwọn ọ̀rẹ́ mi nìyẹn hmm. Kwara State. apapọ ń Kwara ní tiẹ. ọmọ Ìlọrin ni mi. Ìlọrin. ah mi ní reservations fọlọ tó pọ̀. ṣé ìwọ dẹ gbede. Gbede Ìlọrin. àmọ́ mo gbọ́ tó bá sọ. mo tiẹ̀ kọ́ gbogbo wa gbọ́ fa. ah. <laughs> lè tẹ̀ ṣe wá dálíkì sínú ilé ẹ́ ó yẹ máa bọ̀ ń tà mo fẹ́ introduce sí tọ́mìdé. ṣebí mo ti mí tẹ lẹ́ẹ̀kan. Ah, irọ́ irọ́ ṣé mo kí mi ti introduce formally so nǹkan tí mo fẹ́ ṣe é sì ni oye oye máa bọ̀ ẹ́ kékeré. wọ́n ní mo ti mí tẹ nísàlẹ̀. ó dàdádì ní kẹyọjú sáwọn. sọ nìyẹn ṣó mọ̀ wípé bí n ṣe wò yìí <laughs> the way tí gbogbo nǹkan fi ń lọ báyìí kó máa lọ di pé tàbá máa fi rí fifty years sí eh, àwọn ọmọ wa kankan ò ní lè sọ èdè abínibí kankan eh, kó máa lọ di wípé òyìnbó olóyìn padà bọ̀ ń lé wá kọ́ wa ní Yorùbá. Ọlọ́run ní jẹ́ ká rí wá gbọ́. ẹ gbọ́ ebi ìdúrà rẹ̀ so omi yìí ni ìwọ ìfẹ́ continue pẹ̀lú àbí kí n bẹ wine, wáìnì wá. no no mo wà ok sir. ẹ eh, mi àmọ tí wò bá mọ mò ń bọ̀. yes ma. i know ma i'm, ma, I'm very fine. are you sure. Eh, wò mí o mọ nǹkan tó ṣẹ̀gbọ́n mi o. ẹ wò mo bá sista mi sọ̀rọ̀ láti nǹkan wọn ò dá mi lóhùn. kí ló ló ṣe òun. wọn ò rí lè sọ mi but i just feel there's something wrong with her bóyá kẹ́yìn náà wà lọ wù wọ́n. o sọ fún pé dáàdi ẹ̀ ló ní kò pé wà ní. mo sọ fún wọn wọn ò mi lóhùn ni bóyá kẹ́yìn náà kẹ́ wá bá wọn sọ. Eh. Ah, kí ló lè mọ ṣe. kíníkà ti o. ti pè yí sí o. kíníkà ti pè yí sí o. ọ̀rọ̀ ìfẹ́ pẹ̀pẹ̀ kẹ́yìn ọmọ ìyá sí ìrà wọn. ọ̀rọ̀ ìfẹ́ máa fẹ́ kẹ́yìn ọmọ bàbá sí ìrà wọn. ṣe é fún mi tá a bá wí ó yẹ ká lè bá ẹran wí lóòótọ́ tá a bá sọ pé nǹkan táyọ̀mídé ṣe ò dáa fine but nǹkan tí wọn náà ṣe kù díẹ̀ káàtó. Ah, kí ni ti tèmi nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn. yorùbá bọ̀ yorùbá ní wípé nǹkan tá a bá fi sílẹ̀ báyìí òun lẹ́nu ewúrẹ́ máa ń tó. èmi fi pé ó yẹ kó ti introduce tọ̀mídé sí younger sister ẹ̀ àtàwọn parents ẹ̀ long before now. ó tọ́ ló sọ. So àmọ́ má gbàgbé wípé yorùbá kan náà ló sọ wípé ohun tá a bá fi pamọ́ báyìí ló máa ń níyì àti wípé mi kàn tiẹ̀ decide láti dúró de ìgbà tí mọ̀mísí àti dáàdì máa fún mi ní go ahead láti lọ mú ọkùnrin wálé má dẹ̀ gbàgbé wípé christian ni wọ́n so wọ́n believe wípé ọmọ wọn obìnrin ò gbọ́dọ̀ mú ọkùnrin wálé àfi táwọn bá sọ pé kó ṣe bẹ́ẹ̀. yeah that's right But ṣé nǹkan tó wá ṣẹlẹ̀ yìí wá dáa ni ó dá lóòótọ́ bó ṣórí èmi náà tún decide láti take time láti wà sure wípé inú oko ikú kọ́ ni mo ń gbé ẹ̀pà e sí mo ní láti wà very sure wípé tọ́mídò kì í ṣe gold digger. àgbẹ̀gbẹ̀ṣù <laughs> má gbẹ̀ka ó lóun dákun lóró tí kún ò bá jẹ lọ́dọ̀ ẹ̀ ṣé kò ní jẹ́ ń bò mí ni <laughs> ká tiẹ̀ gbà wípé tọ̀mídé tó ń sọ ẹ̀ gold digger ni lóòótọ́ tí ò bá dig gold lọ́dọ̀ ẹ̀ ó máa dig elsewhere now. ó wá better kó lọ dig gold yẹn elsewhere kó má jẹ́ ilé Adéníran kí ni mo ti ń sọ mo jẹ́rìí chief Adéníran kó tẹ̀ ní gbárù ẹ̀. kí ló dé ṣòfẹ́ gbé kọ̀ lẹ́nu. wọ́n má dá lákọ̀ọ́rí yẹn lóhùn tí ẹ̀ járe. èwo tó dá lákọ̀ọ́rí báyìí ní sí. Hmm. Ah, ah. ṣé fún mi. Jíbọ́lá ni náà. Mo mọ̀. Okay. Kí lọmọkùnrin tún ṣe dá lóhùn. Ó dà pé ó girlfriend ni. Mo dẹ̀ mọ̀ pé ó ti níyàwó. Ṣé Jíbọ́lá ti marry ni? Ah, ẹ kì í sure but um, the last time tí mo lọ drop gift item tó gbàgbé sínú mọ́tò mi me. mo bá lédè kan lẹ̀. Sulaiman. Sulaiman. Bó lọ́mọ ìgbà lọ báyìí. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ ọ̀tá lẹ́nu. Ẹm. Ẹm. Jíbọ́lá ni mo béèrè. Jíbọ́lá. Ẹ jọ láti because kò sí lẹ́sìn. kò sí nǹkan kan ẹ má worry màá padà wá check on him. ok kí lorúkọ yín kéèsì tó bá dé kele mọ tí mo ṣe máa jíṣẹ́ fún. ẹ bá mi sọ fún wọn wípé ṣèyí fún mi ló béèrè wọn. all right ṣèyí fún mi. yeah. okay. thank you. Alright. right. ó dàbọ̀. ó dàbọ̀. ìyàwó Jíbọ́lá lélẹ̀ má jẹ́ mo kò sọ fún mi pé òun níyàwó náà tí n bá ní kí n drop gift item yìí mo lè dá wàhálà sílẹ̀ ó jẹ́ kí n fi Jíbọ́lá lẹ̀ kí n má lọ dá wàhálà sílẹ̀ àmọ́ ọkùnrin ò màrà yé wa o torí òbúrí kan ló tún lé wá sí park pẹ̀lú gift item yìí ah, ah, but then kí ló dé tó wá ń parọ́ fèmí. ẹ bọ̀ kí ni àrídájú pé ìyàwó ẹ̀ gangan nìyẹn. nínú ilé èèyàn kéèyàn rí obìnrin nínú night wear láàárọ̀ kùtùkùtù nílé bachelor. Mm-mm. no no that's too weak a reasoning babe come on don't jump into conclusion just like that tí kò bá rí bẹ́ẹ̀ nǹkan. tí ìwọ bá sọ wípé o ò ní bá ìyàwó àsùpà sùn tí ìyàwó decide lati bá ìyàwó títí ẹ sùn kan tí èmi bá sọ mi ò ní problem pẹ̀lú lady yẹn tó bá lọ jẹ́ ìyàwó ẹ̀ gangan ní nǹkan kí lèèyàn fẹ́ you shouldn't throw the baby away with the bath water ṣé wò ó rò pé ọlọ́run mọ̀ọ́mọ̀ jẹ́ kí jíbọ́lá pèsè táìmù yìí ni àbí wò bẹ́ẹ̀ bíi ti báwo. ṣé wò rò pé tábàárí àdán a máa fòdè ṣe bọ̀ ni. Ah, ah. àdán òòdẹ eh. eh. rárá o ah, èmi ò fẹ́ kí ọ̀rọ̀ yorùbá ṣe mọ́ mi lára rárá rárá. ọ̀rọ̀ yorùbá. yes wọ́n ní baálé ilé kú ẹ̀ tún wáá fi ọlọ́mọkùnrin joyè ta ni mọ̀ wípé ikú ìdílé yín kẹ̀kan ẹni ta ká ìṣekúṣe mọ́ lọ́wọ́ òun la fẹ́ fi sílẹ̀. Si o tún wá advice mi wípé kí n lọ bẹ́ẹ̀ tí mo fura sí wípé ó ti níyàwó náà náà náà. ah ah ṣe yí fún mi wo tí mátàn mi bá ń tàn ẹ ìwọ fúnra rẹ má tàn ara ẹ o dúró ṣọmọdé ló ṣe ń pera ẹni you no longer a baby okay look at me i'm married with two kids and we are happy together come on girl. ah. bọ̀dá mi á fa. gbé fóònù mi kò gbé fóònù mi látara tí mo ti ń pè. ẹ mọ̀ kan tó máa ṣẹlẹ̀ hmm. bóyá kèmi fún yín ní fóònù mi kẹ́ fi dáì nọ́mbà wọn bóyá máa pìkẹ́ àbí. Oh God, kí ló ń sọ disturb? hello. hello hello ṣe ìfún mi èmi ni mo ń fi nọ́mbà mi pẹ́ látàárọ̀ ó gbé e. àfìgbà tí mo yẹ̀ ṣe gbá fóònù àbúrò mi tí mo yẹ̀ ṣe fi pẹ́ ló tó gbé. ẹ kí ló tó ń ṣe báyìí fún mi kò dáa kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe. Um, Jíbọ́lá um, to say the truth o ò ṣe mí o ò ṣe mí lẹ́sẹ̀ kankan ẹ wo wo o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jọ ọ́fíìsì ni mo wà. wo wo lisi mo dey in the middle of something please let me call you back please please. ìjẹ́ ẹ̀gbọ́n tèmi náà lisi hello hello hello hello. ló jẹ́ mi. stop máa bá mi sọ̀rọ̀ shit. kí ló tún ṣẹlẹ̀ báyìí kí ló sọ. ó court form ọmọ mi létí ni kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ yẹn náà. àti èyí mi náà bóyá mo ṣe ni ṣé bá tiẹ̀ sọ fún mi màá dé lè sọ pé kó má bínú ẹ àbí kí ló dé tó ń ṣe báyìí. anyway i will keep é pé kẹ. better. gáà. ẹ ṣàkọkàn nípa lọ. tọ́mídé àtìgbà tí mo ti dé ni mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ìdí tí o fi yọ́kẹ́lẹ́ kúrò ní ilé wa lọ́jọ́ tí mo lọ introduce ẹ̀ sáwọn parents mi o ní kí n jẹ́ kó jẹun tán now you're done with your food so ṣó lè sọ ìdí fún mi. tọ́mídé kí ni gbogbo ilé ìgànná ẹ́ kí ni mo ṣe fún ẹ láti deserve irú treatment yìí látọwọ́ ẹ̀ ṣé àwọn parents mi lọ́ṣẹ̀ ẹ̀ ni sọ fún mi kí kí n mọ nǹkan tí mo fẹ́ ṣe sí i tó bá lè jẹ́ nítorí pé ẹ̀gbọ́n mi ó ignore lọ́jọ́ yẹn ni just tell me what it is now Eh? don't have anything to say for now. You don't have anything to say for now? Fine. If that is the case, call me when you have something to say to it. And if it's not too late. I agree. What? The only thing tí mo ní láti sọ ni pé tí n bá bá ṣe yìí fún mi sọ̀rọ̀ nǹkan tèmi àti ẹ̀ bá then I will get back to you. Are you referring to my sister? yes. Ah. kí ni ẹ̀yin méjèèjì jọ dàpọ̀ kí lẹ jọ fẹ́ máa sọ. oh i see. kí ló dé tí ẹ ṣe fẹ́ bá sọ ẹ ìkà aláìda ìran ni èmi náà tí mo gbé ẹ̀yìn bá sọ̀rọ̀ òṣùjú mi ṣe bí torí gbogbo nọ́ọ̀sẹ̀ ìṣẹ́ ti lọ sọ fún ni àbí. èmi ayọ̀mídé. yes ẹ̀yin ẹ̀yin àgbàyà òṣì àgbàyà lásán lásán. èmi àgbàyà ẹ ṣé ó sọ fún ẹ wípé èmi ni mo léwu lọ ni àbí kí ni nǹkan tó. àbí kí ni àbí kí ni ẹ wọ ẹjẹ kí ọ̀rọ̀ dùn lẹ́nu yín sísá mi ọ̀rọ̀ kọ́kọ́ ò dùn lẹ́nu yín ó dà kí ni reason sí ẹ̀yin òkè mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe yín ṣebí kí balẹ̀ má kọ̀kọ́ mú wẹ́fẹ̀ wá tí mo lé yìí ṣebí torí ẹ̀ lẹ́sẹ̀ kiri àbí èmi nìkan ni mo kó kókó báyìí. will you shut your mouth. I will not shut my mouth and you can't stop me from saying my mind. ṣe ti gbọ́. now Ayomide, if you don't filter your all utterances, I will not hesitate to force you to do that. I will not. Ayomide, shut your mouth. I will not shut my mouth. Ṣé kìí ṣe antics yìí nìyẹn? ẹ. Eh? má mo níbi mi aggravate anger mi. ikọ́ tẹ bá fẹ́ ṣe yẹn gọ́gọ́gọ́gọ́ òun ni kẹ́ ṣe. shut up my own long not. fẹ́ máa fẹ́ kẹ́yìn ọmọ ìyá sí ra wọn. lójú ayé. Eh, ọ̀rọ̀ yìí fẹ́ máa fẹ́ kẹ́yìn ọmọ bàbá sí ra wọn. Eh, kí ni ká ti kẹ́yìn sí o. irú wàhálà wo ni mo wá kóra mi sí báyìí ọlọ́run ah, dájúdájú ohun tí mo mọ̀ jẹ́ òun ló fẹ́ pa mí yìí o irú òkú wo ni ṣèyí fún mi fẹ́ wà báyìí àbí irú alákọ̀ọ́bá wo lọmọ Ayọ̀mídé yìí fẹ́ yà báyìí bó bá ṣe gbà ní o màá jẹ́ káyọ̀mídé mọ̀ pé ṣèyí fún mi ni mo love ọ̀nà wo ni wọ́n á gbà ṣe báyìí o. you. You may be seated. I believe you are all having a swell time celebrating our brother and our friend, Mr. Ajibola Bolagade. A round of applause for him, please. Now, before we go on, can we shout out and our mo wọ mọ́tò ní Oṣòdì níjọ́ kan à ń lọ sí Ìbàdàn ni bàbá ìbá ìbá wọnú mọ́tò tí bàbá ìṣe wọnú mọ́tò ló bẹ̀rẹ̀ sí ní ra oríṣiríṣi bó ṣe ń ra làkàṣẹ́rà ló ń ra bíjú mi bó ṣe ń rẹ ìyàwó ló ń ra àsálà ló ń ra plantain chips bẹ́ẹ̀ là ń wò ó pé àà ah, ǹjẹ́ bàbá yìí ò ní tẹ́wa nínú mọ́tò báyìí ká tó dé ìbàfò láti èkó bàbá bẹ̀rẹ̀ sí ní yí sọ̀tún ló ń yí sósì ara bẹ̀rẹ̀ sí ní ni bàbá ẹ̀ bẹ́ẹ̀ là ń wò ó pé àà ah, ǹjẹ́ bàbá yìí ò ní <laughs> yẹ̀yẹ̀ wa nínú mọ́tò báyìí ká tó dé ìbàfò ẹ̀kọ́ náà kọ̀ ẹ jọ̀wọ́ nínú mọ́tò yìí kò máa yà sóò àà ah, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ besides ṣùgbọ́n ìrẹ̀wà ló ṣàṣe pàtó àfẹ́kúnra kò ní àá ah, ah, bàbá báwo lè ṣe máa ya sóbà òórùn òórùn yìí pọ̀ bàbá ní ah, kí lẹ ti rí tí mo ṣì máa bì bàbá ní àfẹ́kúnra bàbá pọ̀ bìyẹ àwọn èèyàn wà ní iwájú wọn bàbá ní ah, bàbá nínú kí ni gbogbo ilé yìí báwo lè ṣe máa bìlí àwọn èèyàn lórí bẹ́ẹ̀ bàbá ní ah? kí lẹ ti rí tí wọ́n sì máa yàgbẹ́. inú mi dùn gan láti gba àlejò ẹ méjèèjì ah, in fact ẹ̀yin gan lẹ́mí gbẹ̀gẹ̀ mi inú mi inú mi dùn gan i'm happy. <laughs> actually she fún mi ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun ló ṣe mama dá títí lára lóhùn òun gangan ló ṣokùnfà bá ṣe wá sí ìgbà yé mi òun gan ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ah, ẹ wò káró sọmọdì káró di máa ṣọ kí ìdíjà máa ti gbé fún mi èyí tó jẹ́ kókó rẹ̀ ni pé ẹ̀yin méjèèjì wá sí pàtí mi lẹ́nu inú mi dẹ̀ dùn jùlọ ẹ ṣùgbọ́n mo really appreciate it thank you very much. that's right <laughs> ẹ wo kan ẹ kan excuse me for a minute i'll be right back. Okay. Um, oh, no, okay. Mohammed Bello. They are both fine. Um, Jibola, ba. birthday gift ẹ ni ṣèyí fún mi ló ní kí n fún actually ó fẹ́ fi surprise ẹ ni kò jẹ́ kó fún ẹ fún Oh my God. àìní mi dùn gan-an ẹ̀wẹ̀ má yẹ kí n tọrọ láti ìgbà tí mo ti ń gba ẹ̀bùn látara ẹ̀bùn tó ní ìlú ohun ẹ̀yìn kan fún mi ah mo rí ní àkùṣe títí láyò máa mi dúpẹ́ lọ́wọ́ ṣe fún mi ó ṣe mọ́. ṣe é fún mi jíbọlá rèé àkùṣe tó ní ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe. ẹ ẹ jọ ẹ fún mi tún mi tẹ̀lé ń bọ̀. ọ̀rọ̀ ẹ̀ máa pẹ́. títí láyò kí ni nǹkan tó ṣe gbogbo náà eh? mo lè bi láti kàn wípé kí ló fẹ́ fi báàgì tó wà lọ́wọ́ ẹ̀ ṣe pé kí ló wà nù ẹ̀ o ní èwo fẹ́ lọ drop ẹ̀ fún ọ̀rẹ́ ọkọ ẹ̀ àbá lọ sílẹ̀ o ti bẹ̀rẹ̀ àti mi jùlọ láìkẹ́ why all this. Hmm. à ń torí ọjà ń jà ọjà níta ló ń jà ní ìkó lónìí ẹnu hmm. ìmọ̀kàn báwọn embarrassed another person báwọn embarrassed kàn yóò kàn. ìyá bó ṣe ń bọ́lẹ̀ ní mú ìtàlámọ́ abẹ́yẹ kò báyìí. Bàṣẹ ń bọ̀, not welcome to Mr. Mohammed Ebo. Ọkùnrin mi kàn gbé bàjú fún Bọ́lá ni a ti bá. Hello. Hello. ẹ ṣe ẹ ṣe kan ẹ ṣe. Àbúrò mi ni ohun gbogbo ni wọ́n bí tẹ̀lé. Eh, mo rò pé ṣe fún mi wá tí mo Fọlákẹ́mi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ti meet wọn rí. títí láyọ̀ meet àwọn ọmọ. Oh. hello hope you're doing well <laughs> ẹ ṣe ẹ kó tọ́jú wọn àjẹkùnà owó ènìyàn ẹbí wa ṣe ọpẹ́ o. ẹ má bọ̀ ọ́ ẹ lójú kan. yípadà rere máa dé bá wa. ladies and gentlemen, I believe you are still having a wonderful time. can enjoy yourself, Thank right? You. Yeah, very soon we shall be inviting the, uh, the celebrant of the day. He will come and dance here. All right, a beautiful round of applause, ladies and gentlemen. Right now, we are going to be cutting off the cake. So I want to call the celebrant to come out in person of Ajibola Bola Gade. A round of applause for the Right now, I'm going to spell happy because today is a happy birthday for you. So at the last letter of happy, you will cut the cake. H A P, P, Y. Happy. A beautiful round of So right now, I'm going to call our wonderful musician in the house in person of Major Ma. A beautiful round of applause for him. Yeah, yeah, yeah, my people, my people. Uh, are you ready to dance? Yes. Are you ready to dance? Yes. na Baby, I love you like monkey, like banana. Baby, I love you. Baby, dance for me like Auntie Rihanna. Baby, I love baby, you. dance for me, oh. oh baby, love you so. Baby, dance for me, oh. oh baby, I want you so. Yeah. So Soweto. Oh. I'm a you bad, oh, you bad, oh. You burning me up, something like fire, she burning me up. The way you be grinding, you turning me young like a Kelly. you be burning me ọkọ̀ ìbú àgbàyà àgbàyà ti jà kókó kí ṣe pé mi ní yàrá mi tẹ́lẹ̀ àwọn náà lọ ní kájọ máa pín ìyàrá lò kó yẹ kúkú. ní báàgì ni àbẹ̀wò tí ẹ lò ṣì gan-an ẹ́ ṣe lára òṣì òṣì tó ń bá káàkiri máa kà oh. happy twenty fifth birthday my sweetheart from Tomide oh. twenty fifth birthday twenty fifth birthday. twenty fifth birthday. That should be like three years ago. Tí mi tiẹ̀ tí lálàá pé mo fẹ́ sáàbù ń gbà náà. Ṣé sísítà mi àti that long twenty fifth birthday, my sweetheart. Música Thank you so much, Jibola. You're such a nice guy. You're welcome. Àti wípé inú compound wa ló wà yìí o. Ṣé ẹ̀rù de ba mo sha? Oh, really? Meanwhile, would have been ni pé ǹgbà tá wọlé bọ̀ mo rí mom sister mi bẹ́ẹ̀. Ṣé cook kúkú kí Why not? Ah ah. Ìwọ gan fún ni. Irú question wo ló ń béèrè Of course Oma máa kí wọn. Já lọ jọ. Ó máa lọ kí wọn já. Yeah, let's go. Ni ma ko wọn tẹ́lẹ̀ náà. Ẹ ká jẹ́ pé eh, ọjọ́ time tin àwọn èèyàn sì máa máa dúró dè mí ní venue. no má wọrí màá ní pé kí driver dáàdì mi gbé ẹ lọ. Ah, dáàdì wà nílé ni. ó yẹ ká wà náà in fact a máa lọ kí wọn bẹ́tà sí ó dẹ̀ lè bọ́ tàwa kí ẹ. ọ èyí dáàdì mi ò kì í jẹ́ èèyàn náà fọkọ ìbalẹ̀. Ah, kò sí wàhálà no problem. <laughs> tẹ́rù ń bá ẹ báyìí. ẹ eh, madam ẹ káàbọ̀. ẹ kúlẹ̀. Eh, eh, bros mo wà greeting látàárọ̀ ẹ wà answer me wetin i do for you ẹ má bínú mi ò gbọ́ ni ẹ̀rọ àṣà ṣe wá pa. àyàfi ẹ ṣeun. ẹ jọ̀ọ́ má bínú o ẹ jọ̀ọ́ ọ̀rẹ́ mi kan. ọ̀rẹ́ yín wo. àfọ̀njọ́lá ní ìsán èrè mi. Ah, kíní dáńkù yẹn. ẹ mọ. Ah, ah, ẹ dájọ́ wà fámiláàrìtì lábúlé tó tó wà máàkì wọn fẹsẹ̀ ẹ̀sì. mo rí bẹ́ẹ̀ ni. ó wá gbé o. tó mo wà gbẹ́rù ìtọ̀rọ̀ ọmọ lásán. mọ́mì. <laughs> ẹ yes ma how are you. ẹ wà ok ẹ mi tọrẹ mi. <laughs> Ah. ta ni mo ń wò yìí Jíbọ́lá. Ah. Ah. oh my god it's so good to see you again báwo ló ṣe délé wa náà. mo wẹ́ o Ayọ̀mídé ó má sọ fún mi pé o rántí pé ní lọ́jọ́ bí mi o. má bínú ṣọgbọ́n mo ti gbàgbé. happy birthday darling. thank you very much ma so happy birthday. Ah, thanks èní ni mo ń ṣe ọjọ́ bí mi àwọn àlejò tó wá wá mi wá ní kí wọ́n á drop mi sílé ṣé ibi báyìí ni wọ́n ń gbé ni. Ah, ah, um, Jíbọ́lá ṣé ìwọ tún ni àpò ìwà And I think that's the last bus for today. Yeah. Last one? Yeah. Ah. Oh. Kí ló fẹ́ ṣe báyìí o? Uncle, ẹjọ́ torí ọgbọ́n, ẹ má bínú sí mi rárá, honestly, mi ò rí yín ni o. Sọ́ra ètò kàn jẹ́ pé. Ó kàn jẹ́ wípé kí ni? ó kàn jẹ́ pé igi tí mò ń tìtorí ẹ̀ gbòdì ó yẹ kó lè sun iṣu fún mi jẹ ni ọmọ tí mo ti torí ẹ̀ sáfọ́fọ́ ti gan ebó náà ni mo bá ní páàkì. ìyá ọmọ yín àbí. ọmọ mi kẹ gẹ́fẹ̀ mi ni ìyàwó àfẹ́sọ́nà tí mo fẹ́ fẹ́ ẹ òun ni mo ti torí ẹ̀ sáré dé páàkì bí mo ṣe máa dé páàkì báyìí òun lẹ sọ fún mi pé mọ́tò wọn ló yẹ̀ṣẹ̀ ń lọ yẹn. yà mọ́tò wọn ló lọ lẹ́ẹ̀kan yà ó mà ṣe ọ ẹ bẹ́ẹ̀ ẹ ṣe pé wọ́n lórí fóònù. aago ẹ̀ mo ti ń pe aago ẹ̀ láti àárọ̀ kò gbé ó pìkẹ́ náà. jẹ́ kìí pé bóyá ìjà or something. ìjà kẹ ọ tó di pé ó lọ síbi tó ń lọ èmi àti ẹkọ ní little misunderstanding kékeré kan òun dẹ kò tí ò tó nǹkan kan rárá bọ́sẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀yìn obìnrin ìgbà mi wẹ̀ kó máa ń ṣe bí ọlọ́dẹ orí ni. I beg your pardon. ẹ ẹ ẹ má bínú má bínú ṣe gbọ́ bọ́rọ̀ yẹn ṣe ká mi lára ni mo ṣe sọ. Eh, what about kẹ dúró dè wọ́n dìgbà tí wọ́n bá dé láti ibi tí wọ́n travel lọ. Ah, eh, NYSC camp máa ló lọ ọdún kan gbáko ló dé máa lò lọ́n kó tó di pó dé hmm. ìyẹn tí wọ́n bá tiẹ̀ tuntun gbà mọ́ mi lọ́wọ́ kó tó di pó dé. oh that's true eh, but still náà ẹ ṣì lè lọ wò ń bẹ̀ náà now right. ó tọ́ lẹ sọ ọ̀kọ́kọ́rọ́ kan pé yín àjàjì ṣètìlẹ́ kéṣà tí lọ́ọ́ wò ni ó le fún mi láti headquarter company wọn ti pè mí pé kí n máa bọ̀ ní South Africa kí wọ́n lọ audit account wọn mo dẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀ lọ́la ó dẹ̀ máa take mi tó three or four months kó tó di pé mo padà oh. ìyẹn ni pé ó dẹ̀yìn oṣù mẹ́rin kí n tó ní mo fẹ́ rí tí má oh. ti ní mo fẹ́ lọ́dọ̀ ẹ̀. ìyá so sorry but um, mi ìbá kan advice pé kẹ́ keep láti máa try number wọn or better still kẹ́ tún lo number mi láti fi pè wọ́n wò ok màá try màá try láti lè fún ìrìn mi ẹ ṣe gan ṣẹgbọn mo nílò àkọṣe náà ṣe ẹ tí bá ti dé ọkàn yìí ìjọ dúró fún mi. ok ok ẹ ẹgbà kágbére ok ẹ ẹ lè pè mí anytime. all right um, tètè mi náà líle yìí ẹ ṣáà má bínú sí mi torí Ọlọ́run ṣẹgbọn. mi ò bínú mi ò bínú ṣẹgbọn tẹ bá ti dé iwájú yẹn ẹjọ máa bá mi park síbẹ̀ ibẹ̀ ni mo park mọ́tò mi sí ẹ torí títẹ náà ni mo ṣe park tí mo fi gbọ́ kàrà pé kí n tẹ̀lé tètè meet up oh, ọlọ́run ni a máa ríra. Hmm. Eh, ayọ̀mídé ni ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ lọ́jọ́ yẹn ṣé àbúrò ẹ̀ láyọ̀mídé ni. of course ẹ̀gbọ́n mi nìyẹn náà. ń bà mí nínú jẹ́ pàápàá torí mo ti wá rò sọ́tún mo ti rò sósì ṣé mo pé mi ò rí bí kankan fi tì sí ṣá. gbọ́nà ohun tó sọ kalẹ̀ yìí kí ló fi kàn mí èmi mo ní kí wọ́n máa fẹ́ kó ara wọn ní what. Ah, irú ìbòjú wo lẹ tún ń lò yẹn ṣé ìyẹn ló kàn nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ta ló yẹ ká bá wí kò ń ṣẹ̀yìn lẹ fi wọ́n ṣọ́ra wọn lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé ni ṣé bẹ́ẹ̀ yìí ni. Eh, I was only protecting them. Protection yìí yẹn, òró ti wá sọ di ọmọ ìyá òòsà báyìí. Ó ti sọ wọ́n dọ̀tá ara wọn tán and I'm not happy about it. All right, um, kí ni mo lè ṣe báyìí? Mọ́mì, dáàdì, kí ni nǹkan tí mo ṣe Fáyọ̀mídé gan-an náà tó fi jẹ́ wípé gbogbo bí tèmi bá jẹ́ sí ṣáá? lòun náà máa ń jẹ̀ sí. ẹ ẹ wo gbogbo ẹ jẹ́ coincidence is that clear if you look at um, the situation oògùn alára ẹ náà kò gbádùn ara ẹ ṣùgbọ́n ló ń ká gbọ́gbọ́ káàkiri inú ilé yìí. it's all right ọlọ́wọ́n á kọ́ wa mọ̀ ṣe àdánwò ni and um, we'll face it. Hmm ìwọ Ọlọ́run kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan báyìí ah, ah. Tọ́mídé là ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ now it's Jibola. ah God what is happening ah. ọjọ́ tí mo pàdé Ajíbọ́lá ní park gift tó gbé dání ní pé Ayọ̀mídé lòun fẹ́ gbé fún. I think I should still have it. I still have it. Jẹ́ kí n wọ́yọ́ lè fún mi ní ìgbọ̀lọ́. 我做不完嘞。嗯。 Ah. Ah. Dájúdájú. Wọ́n ti mọ̀ra wọn ti pẹ́. Wọ́n ti mọ̀ra wọn ti pẹ́ ti pẹ́. Ah. God. God, why all this? What's happening? What is happening? Ah. Come inside, come inside. Come inside, come inside. Mm, baby. Yep. ó máa ń yà mí lẹ́nu um, kí ni irun tẹ́ máa ń ṣe ìyàmọ̀ irun yìí kí ni yẹn ń ṣe. Ah, ah. ṣàròkò ni ẹ̀mí ṣé o fẹ́ sọ pé òkiri lórí àwọn other ladies àbí òkiri pé ó máa ń fit wọn ju most of our hairstyles tó máa ń ṣe lọ ni. people like it because it's quite beautiful and it enhances women's beauty. yes. èmi kàn rí i pé mo gbọ́ pé wọ́n seriously wípé owó ńlá lẹ̀ ń gbé sórí ẹ̀ ṣe gbé sórí yìí. irọ́ ni ah, ah. kò ṣe pé wọ́n báyẹn náà but nítorí pé o mọ value ẹ̀ ló ṣe hmm. yes for instance irú aró oko tí o mọ̀ kan tí wọ́n pè ní tv nsìn ṣùgbọ́n pé tó bá ríyàn tó kó sixty thousand naira sílẹ̀ tó lọ́ọ́ fi ra television lójú ẹ̀ apalẹ́ nìyẹn ni and it's simply because kò mọ value television so and same thing applies to you. Oh, ah. yes. aró oko lèmi náà nìyẹn what what are you trying to say that's an insult. okay sorry i don't like that. sorry no. sorry. Ah yes now èmi kàn look forward sí ijọ́ tí ẹ̀yin obìnrin yìí sìn tẹ́ máa appreciate culture wa. I mean tí ẹ ní máa pump owó unnecessarily sí economy ẹlẹ́kọ́nọ́mì you know ẹ dirun àwọn ohun tó make sense àwọn bíi pàtẹ́wọ́ àwọn bíi yeah àwọn bíi kọjú sọ́kọ ọlọ́gẹ̀dẹ̀ owó tẹ wá fún àwọn ńlá láì kẹ máa fún àwọn tó bá yín dirun yìí ṣòyí tẹ bá fún wọn lówó ṣòyí àwọn yẹn àwọn máa nọ nínú ìlú wa yìí wọn ń gbòòrò economy wa ni for tele economy le economy le le develop ah yeah that's my own thinking ara oko gidi ni you're so so bushy mo ti gba bushy náà ni bí mo ṣe bushy ah, yẹn ló ṣe love me ara oko mm but beyond that darling um I can talk about myself later yeah. Hmm. mm. sorry. Oh. Sorry, sorry. Lai, lai. Oh kò lè possible nǹkan tó tán yẹn kò kò possible. Ayọ̀mídé now ó she doubts me, mi no this has nothing to do with doubting you or not but I can't okay on one condition. what condition. To bá ti lè wá yọjú sáwọn parents you see ó ṣì ń doubt mi nìyẹn doing mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ṣé mo as a guy that's just that's papọ̀ kò má gbà kí n ṣe láṣọ sókè that's not fair on my part i'm not joking mo máa mú mọ́ra ni ó bá ṣe mí báyìí máa mú mọ́ra tó bá ṣe mí báyìí máa mú mọ́ra ah kò easy now. mo mọ̀ pé o ti try ah, ah. but tó bá ti lè wá yọjú sí wọn sí tó ti mọ̀ pé kẹ́hìn tí mo fẹ́ lélẹ̀ then that settles it all hmm. kò ní sí problem gbogbo tá à ń jà sí àní máa jà sí mọ́. anyway kò sí wàhálà if that is the condition màá wá láwọn parent ẹ. for real yeah ṣé mo ní choice nísìn. Ah, thank you thank you darling tó bá ti ṣe yẹn ti gbogbo nǹkan tá à ń jà sí kò ní sí gbogbo yẹn bẹ́ẹ̀ mo ṣe bó hmm. hmm? is that right no problem. thank you thank you baby. Yeah. how soon. Mm, I'll, I'll let you know. I'll let Very you know. soon. Yeah. Mm. I'll let bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn ẹ ju tó lọ sísá kẹ dáríjì torí kò lè wun èmi náà kémi àti yín kájọ máa pín ọkùnrin kan náà fẹ́ débi pé a wá di ẹni tó ń búra wá nulé mo tún wá ń bu yín èmi àti wá sọra wa di kàtàrà àtinúlé tẹ́gbẹ́ à ń ríra wa sójú àfi ká máa jà just please i'm deeply sorry find a place in your heart to forgive me ṣe mo. forgive kẹ o ò ṣẹ mi rárá Ayọ̀mídé wo èmi ti ru ọ̀rọ̀ yìí jinlẹ̀ gan-an ju bí wọ́n ṣe ń sọ yìí lọ Ayọ̀mídé jẹ́ ká gbà wípé bọ́lọ̀ ṣe fẹ́ kórí lórí yẹn. bó ṣe yẹ kórí náà dẹ̀ nìyẹn. How are you, children? mo ní bó ṣe yẹ kórí náà nìyẹn gbogbo ẹ̀ náà gbígbà àdúrà ni tí kì bá ṣe wípé ọlọ́run dúró ti wà nínú ìdílé yìí tí ó tètè jẹ́ ká rí àwọn gold diggers wọ̀nyí ọ̀bá ti wọlé sí wa lára oríṣiríṣi nǹkan ni ọ̀bá dẹ̀ ti bẹ̀ ṣẹlẹ̀ but we thank God for everything and um, kí lẹ fẹ́ máa rò lórí ẹ̀ láti mú ọkàn yín gírí there is absolutely nothing to think about that is that clear ah ẹ̀gbọ́n náà kí ni èèyàn wá tí ò ní àbí yín ire ilé ire lẹ ti jáde àlàáfíà wa owó wa ẹ̀yin dẹni mo ń wò yìí you are beautiful girls ṣé ẹ mọ̀ ni ọkùnrin máa máa lé yín ni gbogbo nǹkan tó dẹ̀ so mọ́ kọkùnrin nífẹ̀ẹ́ yàn òun lọ́lọ́run ṣe fún yín torí ẹ lóbi tó sàn <laughs> so ẹ máa rò mọ́ rárá is that clear? Okay. ah kí ló ń ṣe mo ti ń wù ẹ́ látẹkùn náà tó ń mú un jù. ó fi máa bóyá kí n bá wọn get paracetamol. Ah! wo máa ṣe èrò paracetamol abẹ́lé is that clear. get a driver kó mẹ́gbọ́n ẹ̀ kẹ́ lọ sí hospital lọ pe driver kan kó wá mẹ́gbọ́n ẹ̀ lọ sí hospital you go for that. Okay. Okay. Jẹ́ tún hide ẹ̀ ẹ jẹ́ ń bèèrè nǹkan kan lọ́wọ́ yín àwọn oògùn tí mo kọ fún yín gbà yẹn ṣẹ̀ṣì máa ń lò déédéé ṣá. wọ́n ah, máa ń lò ó kàn jẹ́ wípé iwájú mọ́tò láti tí mo fi sí ìgbà tí mo ṣetán láti fẹ́ lò lórí bone melt sí mi ò dẹ̀ mọ́ láti gbà yẹn. ṣé rí dashboard fún rẹ̀ ó ń gbóná ó tún wá jẹ́ pé inú mọ́tò o máa melt ṣe wá rí result wa fà òun ló fà á tí bp ń ṣe rising. kí la máa ṣe báyìí. máa kọ oògùn míì fún yín so ẹ mú lọ sí pharmacy so kẹ ẹ bá ti ẹ máa kú iṣẹ́ o. You're welcome, sir. Thank you so much. ẹ jọ̀ọ́ Dr. Alabi látẹ́lẹ̀. Oh, yes wọ́n wà rẹ̀ bọ̀ patient wà lọ́dọ̀ wọn ẹ dúró ẹ dúró. Yes. ẹ ju ẹ direct mi sí pharmacy. tẹ bá ti jáde báyìí by your left ẹ ti máa rí. all right. thank you. Uh, sir ẹni tó wà lọ́dọ̀ wọn ẹ chief kíní kan mo wà fẹ́ tẹ́tẹ́ kájọ gbéyẹ̀ o èmi rò pé ayé ti kọjá pé à ń ṣẹ́yún à ń ṣẹ́yún tá bá tiẹ̀ máa wá ṣẹ́yún ó ní láti jẹ́ fún ìdí kan tó ní àpẹẹrẹ pàápàá fún ẹni tá a bá fẹ́ ṣẹ́yún fún ṣẹ́yìn náà mọ̀ pé uh, operation is operation uh, operation dẹ̀rẹ̀ uh, ó máa ń ná àwọn complications díẹ̀ díẹ̀ kankan kéékèèké dó kò sí problem o ẹ̀yin lẹ́ni finance o lórí ẹ̀ nǹkan tẹ́kàn máa ṣe ní kákan fọwọ́ sí tó bá yẹ pé ẹ fẹ́ ká ṣe ṣùgbọ́n lọ́dọ̀ tèmi sáà èmi á ròyìn kẹ́ má jẹ́ ká ṣe oyún yẹn nítorí pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú láìfẹ́ kò ní kó má kọ̀ntínú pẹ̀lú nǹkan tó ń ṣe àǹtẹ bá wo ọmọ ọmọ là ń sọ̀rọ̀ yìí gift ni látọ̀dọ̀ náà ẹ jẹ́ ká fojú mi wò sá. doctor thank you very much tí n bá gbọ́ yín yé dáadáa ẹni ká fi sílẹ̀ ká jẹ́ kí n yóò bí ọmọ yìí ó tọ́ lẹ́sọ̀ wọ́n ní nǹkan ẹni gidi méjì kí inú obìnrin ká tó wá rìn ká pọ̀ wọ́n ní yíyẹ ló ń yẹ ni. chief ṣe rí ẹ̀yìn mi ó gbàgbá ọgbọ̀mọ̀ kò sí ohun tó ní wípé ẹ̀ lè gbọ́ bùkátà àtẹ̀mí àtọyẹ ni tó fẹ́ bímọ àtọmọ tó fẹ́ bí àti gbogbo ohun tó bá sọ̀rọ̀ tó sọ̀rọ̀ mọ́ ọmọ yẹn pàápàá ọlọ́run kẹ́yìn jù lọ ṣé àti ìdíwù láti become grandparents ni in fact inú tèmi á dùn ó túmọ̀ sí pé láìpẹ́ láì jìnnà màá máa rọmọ sáré káàkiri tẹ̀lé káìkó ńbẹ <laughs> ẹ̀yin kẹ̀dẹ̀ ní ẹ̀ mọ̀ wọ́n ṣe ń sanwó bàyá ẹ̀ <laughs> ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kàn sí dáńkọ̀ tí dókítà sọ. ẹ dókítà ọmọ ìlú ni. Ah, kí ni ẹ ní í ṣe pẹ̀lú. ó ní mẹ́wàá ṣe ìwọ ò gbọ́ ohun ẹnu ẹni ò gbọ́ ọ̀rọ̀ tútù bíi tàdàbà tó ń jábọ́ lẹ́nu ẹni ìyẹn túmọ̀ sí wípé ọmọ ọmọ èèyàn ni ilé rẹ̀ ló ti jáde ìyẹn mo ṣe ń béèrè ìlú ẹ̀ wo gbogbo àlàyé ẹ̀ pátá ló yé mi àbọ̀ ọ̀rọ̀ dẹ̀rẹ̀ òtítọ́ fọmọlúwàbí ah, ah. èmi náà wò sọ́tún mo wò sósì kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀rù ṣe kí ni bùkátà náà ah. tágbára ọlọ́run ò ká gẹ́gẹ́ bí àwọn mi ṣe sọ àṣeyọmọ irú ìgbésí ayé wo lélẹ́yìí èmi with my status in the society my education and my family background ni mo wá fall as victim sí irú situation by. She for me gbọ́nà kí ni ohun tó rò lọ rẹpẹtẹ tó bẹ́ẹ̀ tí mo fi wọlé tó fura. dadi kí ni ò tó rò ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé bí mo ṣe ń dojú tì láàrin àwùjọ ṣé yẹn ló dáa ni àbí ti reputation ara mi tí mo bàjẹ́ nínú society dáàdì mo ti rò sọ́ọ̀tún mo dẹ̀ ti rò sósì mo ti rò débi wípé ikú ó yá ju ẹ̀sìn lọ. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ìwọ kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. dáàdì mi ò sọ pé mo fẹ́ kú bẹ́ẹ̀ yẹn nǹkan tí mo sọ ni pé oyún yìí mo láti wá bí ṣe máa ṣẹ̀ dànù kókó hmm. gbogbo ìtìjú tó wà lẹ̀ kókó kúrò. Hmm. àlàyé ẹ yé mi ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó mú dání rèé bí a ṣe wáyé pa afẹ́ rí bẹ́ẹ̀ náà là ń rí àkúnlẹ̀yàn làdáyébá tí gbogbo wa bá ti wá délé ayé tán a máa wá fẹ́ gbìyànjú àti yí wa padà kò dẹ̀ sí ohun tó lè ṣẹlẹ̀ sẹ́dá láyé tí ò ní ní ìmọ̀ Elédùmarè nínú bó ṣe wáyé pé o máa rí náà lórí bó ṣe tó ọ̀rọ̀ ẹ òun náà ló ń bá lọ ṣe fún mi ọmọ mi wò ó oyún tá à ń sọ ń pa èyí pàápàá oníṣẹ́ bẹ́ẹ̀ ni èyí ni lórí àpérò tèmi àti ìyá ẹ̀ taro jinlẹ̀ àti ìmọ̀ràn tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbà wá ó jẹ́ kí n mọ̀ wípé ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run ni. Daddy. Yes ó dẹ̀ dá èmi lójú wípé níkẹyìn dídùn Dubai lọ́sàn máa so. dadi ẹrù bẹ́ẹ̀ ṣá. mo mọ̀ bẹ́ẹ̀ ni. Jibola, tí mo fi splash omi sí lára mo ní cause láti gbé lọ síbi tí mọ́tò ẹ̀ wà nígbà tó máa bọ́lẹ̀ nínú mọ́tò mi gift tó gbé dání yìí ó gbàgbé ẹ síbẹ̀ thereafter mo make attempt láti gbé gift yẹn lọ fún nílé although to no avail níjọ́ tí Jíbọ́lá wá wá sílé tí mo wá realize wípé ìwà àti Jíbọ́lá ẹ̀ tún mọ́ra yín mo wá tún ní course láti padà lọ check nǹkan tó wà nínú ẹ̀ èmi ni mo já ni mo tú gbogbo nǹkan tí mo bá ń bẹ̀rẹ̀ ó wá fún mi ní reason láti mọ̀ wípé true love ni Jíbọ́lá ní sí ẹ àti wípé ẹ ti mọra yín before that day. ọ̀rọ̀ ìfẹ́ máa fẹ́ kẹ́yìn ọmọ bàbá sí ra kí ni ká ti pè sí o etí ò gbọ́dọ̀ ọ̀rọ̀ ilé ayé yìí sábàbí máa ní o. Eh. ọ̀rọ̀ ilé ayé yìí sábàbí máa ní o. Eh. ọ̀rọ̀ ilé ayé yìí sábàbí máa ní o. Eh. ọ̀rọ̀ ilé ayé yìí sábàbí máa ní o. bẹ́ẹ̀ dá ògbà kádà. tó tóbi kí ló dé kí ló ṣe nu lé mi. shut that your dirty mouth Oh yeah, oya bá síta ló me mi sísìn idiot játijàti kí ló wá ṣe bíbáyìí o tún fẹ́ ká àwọn ọmọ dàbí. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ woman mo ṣọ́ ọ̀pọ̀ ọgbọ́n mi. idiot. 그래도 ló wí. yes tami ẹ eh, ṣé o wá kó àwọn ọmọ mi méjèèjì lọ àbí. no daddy. rárá sir. tọmídé tọmídé àbíta ni mò ń wò yìí tọmídé tell me in one word kó tó wá ṣe nínú ilé yìí. oh o fẹ́ fẹ́ mi àtàbúrò mi papọ̀ àdébáwò ni ẹ eh, what are you doing here now so o fẹ́ wá add more to the havoc tó ti kọ́ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ right now get out of this house. ṣe yìí fún mi o rí mi lórí ìjòkó I still remain the head of this house abẹ́kọ̀ọ́ yes mister I'm interested in your statement why are you here. ṣorí ibi ẹnu má má má má má má tẹ̀lé mọ́. ẹ jọ mo fẹ́ kẹ́ mọ̀ pé mi ò kí ń ṣèyàn burúkú mi ò ever ní intention láti tẹ̀bí irú lágbára ọlọ́run ẹbí yìí ò dẹ̀ ní dàrú mi ò ever mọ̀ wípé ayọ̀mídé àti ṣèyí fún mi wọ́n mọra wọn rí rárá rárá mi ò mọ̀ débi tí máa mọ̀ pé ọmọ ìyá ni wọ́n máa wá máa déètà àwọn méjèèjì kó possible ẹ̀ṣẹ̀ kan tí mo dẹ̀ mọ̀ pé mo ṣẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ni pé mò ń date obìnrin méjì at the same time. ẹ̀ṣẹ̀ ńlá dẹ̀ ni right ṣọmọ. tí mo dẹ̀ mò ń sọ sincerely tí ò sí rọ́ńbẹ̀ rárá pé ayọ̀mídé tó dúró yìí èmi àti ò ever ní nǹkankan papọ̀ rí nǹkankan papọ̀ rí rárá òun ló dúró yẹ lè béèrè lọ́wọ́ ẹ̀ ẹnu la fi ń fẹ́ra wa. òótọ́ ni but ọ̀jẹ̀bọ́lá ló yọ mí tí kì máa kí n ṣe pé mo play hard to get. ṣe yí fún mi òun lẹni tí mo love dáàdi ẹjọ́ torí ọlọ́run òun ló wù mí kì í fẹ́ and i can tell you pé èmi ni mo wà responsible fún oyún tó wà nù ẹ̀. so sit down tẹ̀lé ìrọ̀jọ́ kan please. ìyá ṣe yẹ fún mi ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n pregnancy láàrin ọ̀rọ̀ yẹn mo ní jogbọ́ ọ̀rọ̀ oyún láàrin ọ̀rọ̀ yẹn gbọ́ mo fẹ́ kó confam ohun tó sọ yẹn ó lóun lòun wà responsible fún oyún náà yẹn. solely sir i did it èmi mo ṣe. gbẹnu ẹ sọ̀rọ̀ mi bẹ sọ̀rọ̀ ìwọ ni mo bí ṣọ́ra ẹ. i'm sorry sir. mo ní dáàdi. so what's your intention kí ló fẹ́ fi oyún ṣe. ẹ ẹ rọ kọ́ sí kó sá. Ah, Jibola, you're welcome. Did you, did you visit the city? Um, I'm happy you are here. Emma, má wo bẹ́ẹ̀ mi ni mo invite ẹ wá. no náà ní dá sí nínú Especially lórí ọ̀rọ̀ wọn for me. Now talk to us. Yes, sir. Ẹ ṣe ń gbọ́ sá. Mo kàn ní kí n seize opportunity láti jẹ́ káwọn kọ̀ọ̀kan yé ìjókòó yìí ni. pàápàá jùlọ mọ́mì ẹ ṣe rí ṣe ìfún mi láti ìjọ́ tí mo ti mọ nǹkan kò pa èmi àti ẹ̀pọ̀ rí o kò sí nǹkan kan tó dáa pọ̀ Ayọ̀mídé ni mo lọ òun nífẹ̀ẹ́ mi. I see. I see. That's all right. But, uh, tó bá jẹ́ bẹ́ẹ̀. Now um, tell me o gbọ́ nǹkan tó sọ lẹ́ẹ̀kan. ó lóun ṣì lọ́ọ̀fẹ́ nǹkan kan ni mo fẹ́ kó mọ sórí èyí ò gbọ́dọ̀ tanra ẹ̀ ẹni tó mọ ohun tí ọkàn òun fẹ́ tí wọ́n ń pìtẹ́ǹtì àṣírí ẹ̀ speak the truth kí lè ro ẹ sọ̀rọ̀ ẹ̀ yẹn. I still love you. Ṣé ah, ìwọ ọmọdé yìí ò ń bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Eh, bó ṣe ṣe yìí dẹ́rù bà mí o. Ah! i'm sorry sir. ìfá kan tó lè go on pẹ̀lú nǹkan kan tó pọ̀ máa fẹ́ mọ àwọn òbí ẹ̀ especially your mom and your dad lẹ́yìn tó ń ṣe wọ́nàwọ́nà bẹ́ẹ̀. ẹ̀yà eh, you had her. ṣe kí lẹ́rù. go on. Ah, good. <laughs> so we have settled with this. Now to the other issue. Mm. My baby, come, come, come, come, come. You're still in love with him. Mm. That's my baby. <laughs> they run, run to him. Oh! Hey. hey. hey. ẹ wo ẹ má múra yín gànṣá o ẹ̀yin boys wọ̀nyí mi ṣe sára ọmọ bí o ìyẹn ò sí dictionary mi kò sẹ́ni tí ó lè gbé ọmọ tèmi lọ láàjẹ pé wọ́n fẹ́ wọn níṣu lọ́ka but this really calls for celebration ẹ ṣètò oúnjẹ kájẹ.